ẹ̀gbọ́n mi mẹ́fẹ́ ọ̀họ́ ìtàn ìhùn mi èèyàn níbẹ̀rẹ̀ ọlọ́run dá gbogbo ohun àlàyé ẹ dá oorun òṣùpá ìràwọ̀. bẹ́ẹ̀ náà kì í ṣe dá igi ẹyẹ àtẹran ọ̀hìn ìtàn ò dá ọkùnrin kìnní àti obìnrin kìnní. ọ gbogbo ẹ̀nà ehunhun wa awu ni ọ̀pídì fẹ́ràn ọlọ́run ahọ́n ìgbọràn harun bẹ́ẹ̀ kọ́ àmọ́ èṣù abẹ́rìnjọ́ kan á kọ́ wọn àwọn ṣàìgbọràn ọlọ́run àwọn náà ti tẹ́tí èṣù á ṣe ohun èèyàn ṣe ànṣe bẹ́ẹ̀ tán ahọ́n kò lọ́dọ̀ ọlọ́run gbogbo fi ọlọ́run ìhun wa wọn yìí ànṣe àìgbọràn yìí. ò jẹ́ hí wọ́n tún hun wa gẹ́gẹ́ bí táṣà ṣe ètìtọ́kọ̀. bẹ́ẹ̀ náà kọ ètìtọ́kọ̀ àtòkọ́ iná kí gbogbo wọn ti bí láyìn tiwọn ọ̀tẹ́lì pọ́nà wọn àtẹ̀yẹ̀dẹ́sẹ́ sínú ọlọ́run jẹ́ ọ̀hìn ló kàn tẹ́lẹ̀ ọ̀nà búburú dòkò yín. pínrín kọ àbúrò mi ìwé ọlọ́run rẹ̀ ń wa ọlọ́run rẹ̀ jẹ́ ọ̀hìn bẹ́ẹ̀ ẹnu wọn ṣe ọlọ́run tóbitóbi lóko yín tẹ́lẹ̀ ètí mọ́ gbogbo wọn ìbá ti rìnnú òkùnkùn wọn láti rìnnú òkùnkùn èlò pin lókàn bá kú. ìhìn kọlọ́run àṣe lóko yín. àbúrò mi mẹ́rọ ìwà mọ́tàn yìí àtọ̀rọ̀ yìí bẹ́ẹ̀kọ́ mẹ́mọ̀ e dépò pé eérán ọmọ ẹnìkan ṣoṣo ráyé àìní bá gbàgbọ́ mọ́rẹ̀ ọ̀run eérú àmọ́ orí ọ̀run ìyá nípẹ̀kun. ọ̀rẹ́ ni ká ìhàn ọ̀la ẹ̀ ṣé ọ̀rí ọmọ ọlọ́run ráyé áádó ẹ̀ ni ahàn rà é fún tiwọn aré olúkèrè ahàn ṣiṣẹ́ wọn tá a rẹ́ yin eléwó kọ́ tálákà kèrí òhàn mọ̀ gbogbo orú wàhálà yìí ṣe ni láyé àmọ́ dé adẹ̀ṣẹ̀ pínrínpínrín gbányingbanyin òòyì ọ̀dà ń ọ̀tà ẹ̀wọ̀n ọkàn mọ́ àgbélébù níbi ti kú. eṣeyin amúhanlẹ́hìn ẹ̀ṣẹ̀ ráúnra nípa bẹ́ẹ̀ kọ́ ẹni bá gbàgbọ́ á nìrọ̀rùn eérú àmọ́ arọrùn ìyà nípẹ̀kún. káàkiri jẹ́ ọ̀run ìyà nípẹ̀kún iná. ṣé ọmọ ìjọ kẹta láyìn eku òhàn tún jí okòrin kehàn ti jẹ́ wọn rà okòrin náà kehàn ti jẹ́ wọn rà àìkú ṣàdàbí àpọnà ẹni rìn wọlé ẹni bá gba jésù gbọ́ ikú ṣàdàbí àpọnà ẹ̀árìn wọlé arọ̀dọ̀ jésù níbi ìmọ́lẹ̀ ayérayé rá tèrè ẹni bá gba jésù gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà ẹ̀ ẹ ní ìyè àìnípẹ̀kun nínú ọkàn ẹ̀. ìhín àwọn ìgbà jésù gbọ́ ikọ́. táwọn yìí pọnà bá ti ṣe ń han àárọ̀rùn eérú nínú ìyà elópin ọlọ́run ré àìní bá ti mọ́ gba jésù kristi gbọ́ a nì rí iye àmọ́ ìbínú ọlọ́run a lè wo ẹ a jẹ́ hẹ́ná láti re ọ̀run eérú títí ayé nípa bẹ́ẹ̀ kọ́ a ní láti rí ohun gbogbo ni nípa Jésù Kristi tèrí hàn tètè ẹ gbàgbọ́. bẹ́ẹ̀ náà kọ jáde rí ohun gbogbo ẹni hàn nípa ti Jésù.